certain experience in church government about the boat in church government then ọwọ yóò nísú àtàn wọ́n jihad àkùrẹ́kọ́ ànìkìyẹ náà èyí yẹ ìkònyà náà yẹn yàrá dáa náà afghanistan tètèrè kẹfà bá dada kò jihad dànù báwa yẹn nìkó wùsọ bàbá kó nọ́ọ̀sẹ̀sẹ̀ náà kó jàmẹ̀ nígbà ẹ̀nà yín nọ́ọ̀sẹ̀sẹ̀ àkíndà ọ̀dọ̀ bẹ́ẹ̀ dọ̀sọ̀ àfẹ́ yà ányi kàtà sàn ní wàá wọ̀ sàn ní ní ányi ányi fìlí jọ náà jẹ́ mẹ́ẹ̀kù jihad dẹ́ oge ne su dai tsara kara da ya jahan ya san san ya san kan kan kuru ya san kan kuru ka afghanistan ne ne lam ne lam na ka kwa to be dia ya dile ne a ja da wai na ka da me ne ya isa to to akure ka sai haku jiya duna an yusahihu aqaid almuslimin amma inne yitenye da akida na ko da ba da nyaki da ini jihad ne mìíràn no ẹ wá sẹ bàtì ẹ mẹdọtọ ẹ wá sẹ bàtì ànàlà yìí ẹ kùtì ní ẹkú bẹsẹ ẹ ara mbà ní bọkà aláwọ gbọ ẹ ọ taka dà di bullet gara mọ ha ẹ mọ àǹtà ní bullet dò máa nọrẹ gùn ọ. wọ́n ká ẹ yóò dùkà kí dàmọ̀ zìyà ni ah mama aláwọ gbọ wọ́n mọ náà gara ọ̀tá mi ó nyẹ̀ ẹ̀nà wọn náà gbọ̀ wọ́n àná báyìí kiri kú ẹ bá àná kó àyìnbó nyẹ́ kí dò nyọ́ nyẹ́ ní jihad وكأنهم لم يسمعوا قوله تعالى da suna kabe ne yawon da ya yi kumuri muna na baki sori walau ashiraku la habito anhum ma kanu ya'malu kumuri ka azan ne ya ni mishiriku la anhum abu bembem ma kanu ya'malu kumuri ko la habito cukucuku ti sala non kuti jiya don aban

onye ndị ọha ile mori mmiri ya n'ọhụrụ anyị mori ka amapitọ maka maka bani anyị na-ezika matụrụ na anyị na-ebe etu tuma ada aka ịtọpụ na mori apaara we ịtọpụ na ibrahim weri suratul anam hụ na 74 ọkwete hụrụ nụ mori kwa ezi kọla ibrahim ali abihi azaro mori ke tamai umana e. na ebi ibrahim si anyị e. adan anabi azaro dok at the time just naman aliha orí ẹnu gbẹjà àná ọ̀nà kò wò mórí àwọn ìní àárọ̀ kọ́ kọ́ ọmọ kan fi dọ̀lá lè mú bí tẹ̀wọ́ tẹ̀lá gbọ́ náà sàṣàwà ní èrè kìsọ́ yìí iná náà ìkúwé ìbúrú yàn ni وكذلك نور إبراهيم ملكوت السماوات والأرض ومنك أقول أنا كان كايا دان تنا سا زكا تاو تنا سا ساو هيكوري نان ina nuwu ya ni murika gwawo don me don open mama tell him ke ni sama tete don open na ni na we an

kai em ne ko mahi ne dire na isa na re be dore na gos o mera na na se ko mu ni ne sire ni falamma ra al qamar an ibran ijele ro o hay ko wa re bazigon do wa za tan qala hadha rabbi do ko sun re umuri ham falamma afala ijuwa nuzu qala la in lam yahdini rabbi do a wa ka umuri ham o shere zo la kunna min al qawmi ad-dhalin ma ina gona ito e ni

donc yan ya qawmi ma hewni ragwan inni bari'u mimma tushrikun aw oh, no no da ka rere yu do re ko mun en mene ni ri no bayin awa de ga ma yake ono bozo ni ne yake donc ama bore han ono la ran fomo lo muri han sai ko muri han inni wajhtu wajhiya mara ziya min ke allazi fatara as-samawati wal ard hanifa idan akutu samu non da to wenen tayo nen hinan wal ard àti tí ìṣòro tó máa ń tọ́ ìṣe máa kú máa ń tọ́ àbẹ́sẹ̀ nínú wọn náà wọ́n mórí àmì wọn máa ń nà mí nàní mùsùlùkì mẹ́rin náà náà ká àhẹ̀kẹ́ mórí àhẹ̀kẹ́ ìṣẹ́sà àṣẹ́sà gbére mórí hẹ́kẹ́ wàhá jáwù kọ́ọ̀lù àbámẹ́rẹ̀ gbani gbútu ọgbọ́n dẹ́ àhóṣe kọ́ọ̀lá tó há ju ní ìfìlà wọ́n àti màhánkátá ń rẹ́ mórí ni wọ́n àti kàyìn ṣe iṣẹ́ ń rẹ́ àwọn ènìyàn ولا أخاف ما تشركون به أنتم كما كان أنا بما كان ولا ما بس ما كان ولا أن إلا أن يشاء ربي شيئا أيش إنه من هي كتني بيتني أن كان ملكا كين يوري سري من يوم ما جس أولياء تيني يه وجري يا ما وري يوري ده يا لاهك وسأ ربي تشيئا إما أمي أنا ono abisa sani ono jizkara ino yen afala tatazakkarun ana kawo wannan ne mai ni wa kaifa akhafu ma ashraktu oka aw mi bosi kami yanwo son wa se so son wa hake no lumu miliyan wala takhafuna amma anwara yawnin o annakum ashraktum billah kawa se ga dole muriya kenya na hakan ni أناك إذن أناك ما لم ينزل به عليكم سلطانا إن جهود مريا أنا فكتاني أنا يوني إنك واهكني لك الله التميت يوني فأي الفريقين أنا إنا كان إلى غير من أحق بالأمن أنا وكان نتدع سيما إن كنتم تعلمون يعني يا رسول دمنا نقوى كلامك الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أمريكا هناك أين يدعوا aka na dawo litin o ko goni na mutane wallahi yalbisu imanahum bi dhulmi dan ne zahiri o da wani dan ne su sa ba hura shirku ya hura ni ko mun ta ne na ke dai dai shirku ya hura ai ne ai da ko hura ai ai ba nya ne ta umar ke na dai dai ga ya hura in an ga da ya ta ulaika lahum al-am ay ne nya ne ta wa muhtadun ay ne guidance mun ne tin umurka wa tilka hujjatuna osan ni hujjai osan ni iyenai atainaha ibrahim ala qaumi ana ke ya fi anabi ibrahim ko sin hujja tire so iragwan narfa darajatin man nasha umurka ane ne ne kahire ori osi di kujan hiran inna rabbaka hakimun alim kada bitara umuri ononya bere ononya bayen wa habna lahu ishaq mulka to ani ibrahim ono this young ese ya ba kanu umurki di kwa milioni wani enere ishaq de muzin di jona ya ne bin daha ishaq wa yaqub anabi ishaq don mujana hi yaqub ayo nana ha dan di yaqub don menoi yusuf abin da yi wa nabi ibrahim ana ishaq di ishaq on yaqub di yaqub on yusuf أمرك كل من هدينا أبان ونسلبه ومن هدينا من قبل أتى نبني ونا يكوي عبد شبه كما دان إبراهيم من واجه ومن ذريته أي إني أنانكا أنا أنا إبراهيم داود أنا داود وسليمان أتى نبي سليمان وأيوب أتى نبي أيوب

ọ̀rọ̀ máa sọ́tò olóka méjì bá mẹ́ra bá ní ẹ̀yà rẹ̀ mọ́jú dáhùn rẹ̀ máa mẹ́rẹ̀ by hot kọ́ mọ̀rẹ́ mú yà sí dáàrẹ̀ dọ́ni ha. ọ ìyọ ọmọdéke wọ zakariya àtẹnudù zakariya wọ yahya àti yahya wọ isa àti isa wọ ilyas tanubu ilyas alayhi musalam kullum nínú sọ́ọ̀lìyìn ọmọdéke àbẹ̀ǹdé mu náà nìka ẹ̀rọ kúlíkúlí ògùnbé wọ ismail ọmọdéke àti ismail. واليسع أتنبي ناهي اليسع ويونس أتنبي يونس ولوط أتنبي لوط وكلا فضلنا على العالمين أمريكا بلني عندما دباني وتركا بهني أمريكا تجد ومن آبائهم أرني إنا بي أنبيانين وذرياتهم أتنانكيني وإخوانهم أتنانكيني أنانكا أنالي أنتم صلى الله عليه وسلم إني أنانكا ندعهم أيها wajtabainahum umurka din din yawan din yawan di sanatin di tusan wa hadainahum di sirruwan ila siratin mustaqim nan wani igana ka oni ina ka waran onabi al-islam dumur bi zalika hudallah yadi bihi man yasha wa sanawi izo muri igana waro ana ko muri wala yatura ile ile min ibadihi narihan dumur tido je nokisa walau ashraku أعبدنا من هان أبيكم يعني أننا نشركوا لهبط عنهم ما كانوا يعملون abokore ni tukutuku wono ne dubi awo agbaba ina bi awo ani de muri ke nzuri ko ani de mon ka ele na mi ka ya me me dan ni wala wa shirku dan ni shirku tadin la bi ta anhum ma kanu yamalun de men zai wa na abokore ne ne ti ga ne ko tuba wa ne men أمرك أدمي أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة أمرك أولئك أنك يا سيدي يا أوني تزاقورا تتاورا أبان أسي أتاورا يا موسى إنو نانكا نبراهيم أيان أسي زاقورا يا نبي داودا إنو نانكا نبراهيم أيان أسي إنجيلا يا نبي إيسا إنو نانكا نبراهيم أيان أسي قرآن ينتون في السلام إنو نانكا نبراهيم أبان أيان ومن تعلمون إنها فيها الكتاب إيه والحكمة أتجوى إنه دون فيها والنبوة أتجوى النبي ينكوها ون فإن يكفر بها هؤلاء ẹ̀mọ́n ní ní wọ́n tí wọ́n yẹnu kó àkàrẹ ẹ̀mọ́ kàmá ọ̀rẹ́ rẹ̀ ọkọ̀dọ̀ ọ̀kẹ́nà bí wọn kọ́ ọmọ lẹ́yìn ṣe bí wọn àbíkẹ́ ara ní ọgọ́sán náà kéèyà fún ana ika enne dako dan ne mi kafirci dan ne makama rura ulaika alladhina hadahumullah ayna ne wala ko mari o wuro tuwon fa bi hudahu muqtadi e won tu sallam idan ne wala plan e wala ratura kullu as'alukum alayhi ajran do ka ga mi ke mi ke ne ko si ni in huwa illa dhikra lil alamin ka fa da gutara o bazan nan musai en musai ay e, aitama o mai kamai e, a behedin wani rago ta ta ta na mulki ta doka walau asraku la habita anhum ma kanu ya'malun anya na shirku ne ya be ni den da yin dukore ne ha ya kan ne na mani ne ani ah, da kan shirku ani den da wa kola ni jihad da ran yi ran na fila a gan ran yi niyas e da ba ran yi ila ne rike shi da ba ko ka da ka eh ukula ila ila mulk la ila ila we are one we are not one because uh, we are many this is just one ọmọdé yìí àwọn náà yẹn kọ̀dọ̀ wà bẹ́ẹ̀ tùlù jù dé èkó ní pìṣẹ̀ wọn. wọ̀lọ̀ kọ́dù ní tawhid ọkàn ní lẹ́yìn ní tawhid twelve di kọ́mùlà bẹ́ẹ̀rẹ̀ yìí twelve di sanáwó gbẹ̀ngbẹ̀m gbogbo ẹ̀yẹ náà tó kama fa alat ọ̀rọ̀sùn àmì nǹkan níbi ẹ̀náwó ẹ̀yìn nìyẹn lọ́nà jahat ẹ̀ní eh, yàní pass ẹ̀ní eh, yàní ẹ̀yàní ha dáhùn ẹ̀ní yàní ríjọ́ra àdáwọ́tàm dáhùn ẹ̀ní yàní يعني جدوها ونصرهم الله دومين يعني مغموية كما نصر الرسل والأنبياء أنك أمني مغموية أنتم هي قال تعالى أمنا نباك أكا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون سورة النور وعد الله الذين آمنوا منكم ومنكم نرى مكاتبه وما يكادوا نعون وعملوا الصالحات دعوا مقرأ لنا كلا يستخلفنهم في الأرض كما ضروات لفتو سنن دايك أنا خليفة دايك أنا يا مغير ستو سنن كما استخلف الذين من قبل آمن كل الدنيا وكايك أيام مغير tí ó tìṣe náà ẹ̀ náà dìyẹ náà ẹ̀ rà mẹ́ta ọ̀kún mọ́rí orí rẹ̀ pé ọmọ náà ń ṣe wọ́n ọ̀kún mọ́rí ẹ̀wọ̀n dọ́là ọ̀kún mọ́rí ẹ̀wọ̀n lókò mọ́rí david eight hundred years is spain eight hundred years báwájín ẹ̀ ẹ̀ ní civilization ní eré ńlá bẹ́ẹ̀ eight hundred years america máa náà ẹ̀ máa náà tó náà america eré ńgbó eight hundred years òtù islam ní yàrá wọ́n Eh? eight hundred years islam ò rí anahidullah bil andalus anáwàrí spain náà ni imam ọba ń dáná nínú imam ibn jarir tabari imam al-mufassirin rahmahullah imam al-qurtabi ẹ̀kúrán e, náà wọn kùrtùbà ní andalus ẹ̀rẹ̀ yẹn àbí fíkìrì mujarrad ní ẹ̀rẹ̀ yẹn ẹ̀rẹ̀ kairawa aljuzairi abin ekure ne hore banza and ina wono are mu ulama ro kekere because not more than 800 years da la kwa chiriwe kene da la nyoran Iwe spain iwa ngajeni spain ne le arab but ba ngajeni arabi ka kwa islam ni take over spain kurtuba Cardova akọnyọ nasi, n'asọ nasi n'asọ jahun dama ni tẹnyi malasi maka ndé tẹnyi dé ìlànà tí malasi bìí nàti malasi spain ní èyí malasi ní ìwà fẹlẹ wọn jẹun àmà ẹgbẹ àkókò sálà náà táwọn náà mẹrin dábàá ní museum museum ìyàrá borí dèrè la pàtàkì ní ọrẹsì material wòye dídà ní sáyẹnì tí ń crop dèrè la ní ọrẹsì material lọkùnrin tourism ya so ni yau ka wana to yau sai don yau don mun malas don na to anya ne ya na tuta ru dili anya na na wu diki yan sa sa ru aba da la mun da ya to on ne ya bi pe da da na to malasi don ko muri ra ko na ahawa ila yi palestine just one ma masjid al aqsa o malasi no mera yi don imamu tɔbari ɛna kɔzaabe ɛna lɛba ahɔ edzire kɔ n'otu dzɔnɔ ɔsi wɔlɔko deli polo dɛka ɛwɛ ɛwuli dzɔnɔ lidzie nɔnɔ na se faitɛ gbɛgbɛ kuru yi la ɛwuli lidzie nɔnɔ ɛna da ihu nɔsa imamu ibi jɛri tɔbari anami fourteen volumes of tafsir siri quran wallahi lazim a ah, bita tibun kasu zama ya ta tani ya man ja na ta ne ai wa zikru man qala haddathana wa ne haddathana qala do jeri ya bi ku ko do na ka ka to amma ona me re ko gudu be yawo do si abi je do ka da sa abi ke udwa bayan fi idahi alquran bil quran bana ya ta tafsirin ma kan amma ce da nke man ga amma ko mu dẹ́gbàánu ọmọ gbogbo ṣọ̀bọ́ kan náà rùkẹ̀ mú kọ́rọ̀ ẹni kówé ẹngáyì ekuduwa ẹnna kan agbára lónìí àmì òkómù ní pèrè ọ̀rẹ́ òkómù ní lóhàn bẹ́sì kye lóhàn ọkọ̀ máa jìjì kẹrẹ̀ mọ́ ọkọ̀ awọ́ra lórí ọ̀nà lórí kómù ní ìyàwó lọ́kọ̀ọ́ abẹ́ nàfẹ́ sọ́yìn kan ìjáde ibùn jèrè lè tọ́bàrì rahmahullah dáka ẹ̀wọ̀n rí yẹn ilé àwọn àná lẹ́yìn kẹrẹ lórí kọ̀ọ̀bẹ àwòrán ni yẹn rí ẹ̀rọ ẹ̀mí nígbà èyí yẹn nínú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ dáhùn mẹ́ta ibùn jèrè lè tọ́bàrì dọ́ka ina akramakum inda allahi atqakum iri jono na awon nyama he mori da non iri jono non do mo ni amma non nyama he mori ni iri jono non non iri jono do mo ni bẹ́ẹ̀ náà àbọ̀nà ẹ̀rẹ̀ láwọ̀ akwai muni asu ko nahura ayi roya hmm ago muri kan ka we hu muni ni ona promise ka na dawo na wani da am kore yola o eh, ku ojin tu ona rama establish you in this world and can establish those who can defy you kuona meno kene wala yumakkinannahum dinahum alladhi irtada lahum adina wani da ni shanu kata ana yi kuma ne yiwu kuwa mani mutda ne shonu kata wala yubaddilannahum min ba'di khawfihim amna ah, ne su da rasulun ayin ne ko dula ne wahin da mu ta da a sai ki stage of struggle a ni man wahin da dan ne sai o kata na ka yi man wahin na sun ka ni man ko yi zama sola an mun mun mata wọn làdó àcháàjì làwọn ọkùnrin ìjọ ìṣègùn báyìí kúrò nípa tọ́ iná ìlà iná ìlà ìlà ìjọ ìrìn àti náà kó sí jẹ́ ọ̀rẹ́s tùmọ́nà ìgbàgbọ́ mọ́nà mú yàwó sọ́n mọ̀ híra máa rí mọ́nà ọ̀rẹ́ tó ń bẹ̀ sọ́kùnà àmọ́sí dá ọ̀rọ̀ so amnan àwọn ìtẹ́ wọ́n zama ní ìkẹ́yìn kuma ya budu na ni ẹwọ́n ìmẹ́bẹ̀ẹ́kọ́ àyẹ̀kọ́ la yìí ṣe kó na bí ṣe à ẹ̀yìn sí ìṣẹ̀yìn ní pé ìdíbí rẹ̀ ní ملك من كفر بعد ذلك أو كان كان مقامه رمنا فأولئك هم الفاسقون أنا هنا أنا وين أو أنا من فالشرط الأساسي للنصر هو التوحيد أكا إيدو إيدي أنا كأوه وتا ايدو الدرم وتا للنصر كأوه وتا ومرين يهنم هو التوحيد أنا كا شمري وانا هنا بشركه أكا والقسم الثالث إما رغانا يلا من توحيد أقولتني من العلماء إما رغاني والدعاة أتناك أم دعوة أنا ناك تركوا الدعوة إلا التوحيد أنا ناك هذا من توحيد زم ومحاربة الشرك أننا نتشرك كلكو خوفا من مهاجمة الناس لهم بيجي يومك على راديس كأني على راديس كأني aw haufan ala waza'ihim wa marakumuhum akan kide yawa ala waza'ihim ka o ila ila mbizibu ka wadala wadala nan da ma ya muka ro aran wa marakumuhum ati centers ana gata enni ya gainan ala fuje e da ko zo ka ini club na na ayam tinan kamar chairman lórí mẹ̀dínà bẹ̀rẹ̀ máa jẹ́ ni bẹ́ẹ̀ ni mẹ́jọ wọn ni chairman and ọ̀gá rẹ̀ rẹ̀ ọ àbíká ilé mi náà for the past twenty years ọmọ àwọn kọ́lá ilé ìsìn kan náà kà fún director tó ìnáwó kan fún ìwọ̀dà mọ́ director wọn. fakata mọ̀ akara ana komori ọkọdá ìwà kan ní ẹka ara ọkọ wà hakọ alehim kọluhu dọlà àbẹ̀bẹ̀rẹ̀ dọlà àbẹ̀ta zawan dọlà àbẹ̀wà ìtàn dọlà àbẹ̀bẹ̀rẹ̀ fúláwà ìrẹsọ̀n rẹ̀ ń kọ́ mọ́mí nìkísẹ́ rẹ̀. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى والهدى من بعد ما بيناه للناس ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللائمون أمرك إن الذين يكتبون أمرك أبنا كي أدافع ما أنزلنا من البينات إن جمعت لك اسمها من دمر كيتم wọ̀lúdà àti a òtútù yóò hàn ìrìnàjò gbọ́mọrí kàákà ní àbọ̀mọ̀ òkè ọ̀dà àtẹ́bẹ̀ mẹ́ta ní ń bá bí máa bẹ́ yẹ náhùnmí náàs àwọn ọmọ nǹkan mú lọ́rọ̀ mẹ́rẹ̀ yẹn ní fún kìtà nílò kẹwàá kó ní nílò ní dúwà rẹ̀ màláìkà tó yí wá ìfipá tó yí wá ọtí tó yí wá ìrètí tó yí wá gbọ́wọ́ ìbẹ̀rẹ̀ ìmúrí tẹ̀ sọ́ọ̀kú tẹ̀lẹ̀ ọ̀nà nínú sọ́ọ̀tù bákọ̀rọ̀ wọ̀kọ́lọ̀ tààlà fi hàtù duat agbọ́wọ́ mọ́rí tàn kan yóò rí kọ́nà mú dáwà gbọ́mọ́rí àká sẹ́rẹ̀ mẹ́rin reality ni hàtù duat sẹ́rẹ̀ reality of a da'i ọ̀rọ̀ ìkọ́lọ̀ to islam gbọ́mọ́rí tàyè الذين يبلغون رسالات الله ويخشون ولا يخشون أحدا إلا الله سورة الأحزاب الذين يبلغون رسالات الله فدكتورانا كيف أكنا كتو مريم ويخشون يعني يوم مريم ولا يخشون أحدا إلا الله إنهم يرون أولا يعني أو مريم وقال صلى الله عليه وسلم انتم من ليه هذا ده ما هو او كاكا من كتم علما او كان يقع دعوه ينيته الجمه الله بالجان من النار على سجتا ewa munafi shi man tawo ala se ko ya hore mu inira ni na na ro no na hora dawo ne da se je pono de bi tu e da ka ko ko yi ko ko bi e teacher bi e good guy bi granira e ko nya non حديث أنا صحيح أنا إمام أحمد بن مسند أحمد بن حنبل إمام أهل السنة والجماعة رحمه الله أقولنا إني أرناك كائن لي توحيد أو كالقسم الرابع أقولنا من العلماء إن روا والمشايخ أتشيه لي أتشيه لي أنا هناك من يعارض دعوة إلى التوحيد أنا هناك أكل التوحيد دعوة له ده أمر جنة ده أكل التوحيد fi du'ayihi wahda kini ka ayo ya kene da kene da to ana ah, wa adamu du'a ghairu allah min al anbiya dan ne da ka ka fara yi sai wurin mai mari min al anbiya ya nabi wa awul awliya asare yi wali wal amwat atene kire su in annahum zalik abun tanne ne ko min ne ne يفهمون الآية الواردة في التعبير من دعاء الله من غير الله أي من دعاء يشين جم أو متي يتكسر يبا أسر هسسا أو رمي أنا كابوة أنا كسي كذنا كسر هسسا ده يشين جم ده سوتني في حق المشركين ده كنيسة كذا نبي هناك إذا ما يكو ده كنا جاي أبن جاكوا لا ما يكو مشركين يا هلا إيه مشرك إذا كان يدعو يدعو تو وما كذا لا بأكثر مات والله واكم وأنه لا يوجد أحد من المسلمين داخلا في الشرك لا هكا هكا أين يكون مريك ما ما مش ما من مشركي يعني سنعاكم لا هكا هكا أين يكون مريك أنا كما جاك لا نفسي أحسن كان ينا كسلا بيه زي مشركي الكافري وكأنهم لم يسمعوا قوله تعالى بعث من كذب نيه ونقران الإسو إليه مريكا كالشيء

ulaika lahum al-amn en wannan maniya dan ji ku yau da wannan da en ne zai en la lahum al-amn en wannan tan mu'ammanatan min al-hawf mu'ammanatan min azab Allah en ne ya ne tawo no alahi en dan ya ne tawo no ya mari ai ne ne ta ya ga jele da ko wa sa jele bismillah da farahu da ran ne ke su aka yi da ni ku biye aba ba ya mana na bora ni duka Allah kan ya kahina nan yana ta iya ni time for other things and then eh na ni duka mu o che ba na je de ka na ni ma ni tan bin ka ban bin yere la hayo bin na ni na mu o ga mu wa so to bin wara bin na ni en ya ba ba ni de wa a ga o ga so eh wa de de so ana na ya ne tan na ga ni to yi bi ni ya na ne tan wa ba ka kana ha ga do ko ka iya ni na ni ko ni recently èjì náà nira ọ̀rẹ́ dọ́kọ̀ náà rẹ̀ blatifi náà anya náà rẹ̀ náà rẹ̀ ọ̀rẹ́ lọ́kọ́ ẹ̀nà rẹ̀ blatifi bí wọn ní àkọlẹ́ mi báwa ní fàyẹ̀wò fún akẹ́kọ̀ọ́ náà nìyẹn dáhùn àfẹ́ fẹ́ bẹ́ẹ̀ mọ̀ ní dáhùn àmì báhùn nìkẹ́ ẹ̀nà ọ̀kọ́ ìwà ọ̀rẹ́ dọ́kọ̀ rẹ̀ blatifi ní àwọ̀ bákìrì hàn mọ̀rẹ́ rẹ̀ hàn zẹ́dọ̀ mọ̀ hàn zẹ́dọ̀ ìrẹ́ hàn mọ̀rẹ́ níta ẹ̀mọ́rí abu zahra muhammad mustapha ibn idris ẹ̀ ń zẹ́ dama ni ìdọ́gbọ́ tuntun yìí dama ni ìyẹ́ ẹ̀sọ́ ni ìṣẹ́lẹ̀ èdè ìdíjà ìdá àmúra bí ẹ̀hún dọ́kọ́ ẹ̀ máa ń wọ́n ní ọ̀ọ́ wọ́n kó ìrà hàn ẹ̀ ọ̀kẹ́lá àmúra àgbégbá rẹ̀ ní kíyà wà àgbàtí ìwà àbí náà. àwọn ọmọ ọmọ mi wọ́n lẹ́kọ̀ọ́ ìjìnà mi ra mi ẹ̀họ́. aláì jìnà ni wọ́n tàbí ṣètánì wọ́n ti ṣètánì wọ́n máa la.

tàlùwàfà ẹni ẹ̀rọ ìwàlùfẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mẹ́ra ní ṣe ẹ̀ẹ̀ ọkọ̀ mórí yà ní wọ́n ní kúrú kékeré lẹ́nu ọwọ́ mórí ọmọ òwúrẹ́ àbọ́nà wọn rí ọmọ rí ọmọ rí ìwé méjèèjì èrè. ọkẹ ewu na ọlọ́mọrí kẹ́hìn náà dáwọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ̀ ewu na bẹ́ẹ̀ rà wúrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni màá náà hu ìtumọ̀ náà huna ilẹ̀ ọ̀nà ìwé lẹ ìwé mú yẹ kàtọ́ ọ̀sá kí sọ́rì iná ṣeré kala zulmun awin kí sẹ́nà ìṣirkù ní ìwé nana dẹ̀hùn kékeré sọ́tún lukman fa shirk hasbal aya ọkì shirk according to this aya kọ̀díyà kọ̀wọ̀ fi hìl muslim ọkọ̀ wọn yìí ẹ̀rọ ọdẹ mẹ́ wọ́n mọ́mí àti mọ́mí níbẹ̀ agúkọ̀ mọ́rí kan náà dáwọ́ sọ́ọ̀ dáwọ́ ní ṣirkù àwọn ènìyàn àti kanyẹ náà dáwọ́ dáwọ́ àrùn ṣirkù kama huwa waqi ul an kọ́ ma happen amame fi kasir amame al'an boyan fi kasir ina hararu min biladil muslimin ini ekuri ekuri islam biladil islamiyya wa haula amal nan alladhina yubihuna linnas du'a ghayri la ene ka raka awboroka mubah de allah is allowed kisari àwọn tó sáwọn ní mọ́mọ́ ní àná kàmí dogido Ok wa nyere he me short of din ya din ya fa short of dit ja dit ja na short of dit o chana re zonto mori right wa ze to din ya din ya short of dit ja ni dit ja short of dit e chana ra wo e ti don to mo o so ni silsila no ti don to mo ni ni o ka ka fere dit ko on to mo ka fa iza sa'alta wa iza sọ́tọ̀ ìdí nìyàs nìyàs sọ́tọ̀ ìdí tìjáni tìjáni sọ́tọ̀ ìdí ṣètàn ṣètàn sọ́tọ̀ ìdí fìlàwùnà. àbẹ́ àrùn ẹ̀ ń jẹ́ ẹ̀mí kí ó ń tún mú ní ọ̀rọ̀ wọ́ọ̀gẹ̀ ọ̀láìtọ̀láì. ka shehu ma ne ma da sai han tolda wa ma ne ne ma ma ude ba gwa wa gairaha atena wa ne ti elenyo ka tren min al bidai a ini bidi lele wal munkarat ati bidi lele ne ne ne قد هدر الرسول أنتو إسلام أرى يونا منهم هناك من كويلوا فقال دنتم ركاكسوي إنما أخاف على أمتي الأئمة المدلين

وما ومما ملكت ايمانهم كاكا كوني <laughs> كوني نانو واري او راي نمسا حديث عن صحيح رواه الترمذي واجاب عهد مشايخ الازهر يوا يوا انت اني شيخ الازهر شيخ دي او كازهر يجي سؤال نبعه او كان يشيخ دي كنا انا شانسي رمانه السابقين على سؤال أنا يقول بس بقول يجي أنا يقول يجي حول جواز الصلاة إلى كم كبرك أكوسلا لا أكوسلا ده يقول لي كتير أكوسلا لا أكوسلا كتير فقال دوكا لماذا لا تجوز الصلاة إلى القبر أو يكون ka كما ده هذا كأكوسلا دي ما نشوي وهذا رسول الله في المسجد أسأل يكتير لا أكو كلا دولة لك أجل كي تدع الصلاة وهذا رسول الله في المسجد إذا ذا وأنا بدي ما أجل كنت أنتم ولا يوم الناس والناس يصلون إلى قبره أما بعد الناس يقولون أنا من هاي مكان أو يقول بينما الرسول صلى الله عليه وسلم لم يدفن في المسجد أنا نقول الشعباء كنت أمري إليه في مالاسي وهذا كان يدين دولة كنت أمري ودفنت في بيت عائشة إني يرى عائشة يلين حديث ونام أنتم لنا ما ترى سورة عائشة دكتور كتير أن أنتم من صلى الله عليه وسلم كعبان نبي إيه يأتي إذا أتى àní bẹ́ẹ̀ mà ní atúndì ní atúndì bóra ọ̀nà tó ẹ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bá kó atúndì bẹ́ẹ̀ ní ètò àwọ̀ ẹnna ẹ̀yìn okùn mẹ́rin ẹ̀bẹ́ àwọ̀ wọ́n yẹ dáná láwa. wọ́kọ̀dì náà ànisọ láti lọ kúbúrú akwai don tumu da wata yawai kaya kusa da inikutan wa min du'a rasul bari yawai ka a fere hannun ya ke ya hannun ke ya hannun ya iri yake ya yi ya muhammad ya muhammad ke yi ko a ba wa an tumu da yawai ka fere manuka akwai wa allahumma inni a'udhu bika min ilmin la yanfa hamini mun ya ko to le kuma na wasu ya ko jere ka o jere yun ni iro ni e ba me amfani rawahu muslim mun tumu mutum man muduwa were wani mala gon to muri an tumu ne ne he aka ti za ri ka fala ye example ni ne an tumu ne ne ne ho ne ya rai ai ga wen aman ki ne we da salama da ka ta hu da sala sala ida ne yun ko gon to muri ka ti sai ini aronan ko asi arai dai gune iyo malafi de an to muri abu ne dan kuta na gobe ayi ta kala amma ini aronan to muri ke tikan kuma dara ni ta annabi ni ya na ta tike mhm ido ni ọlọ́wọ́ jẹ́ ẹ̀dẹ̀ gbé oníṣẹ́ ìwà ti malafi sọ́ọ̀kà wípé ní ó ń tó mú ti bọ̀ ẹ̀dẹ́ ní ó ń tó mú ti bọ̀ rà ojú ń túmù ńlá àti òtítọ́ àbámẹ́yìn náà ìyàrá náà ẹ̀yìn ẹ̀rẹ́ ẹ̀sìn dáná wọn mọ̀lẹ́kì àbẹ́ bẹ́kẹ̀ mi náà wọn àwọn ọmọ mi náà wọn àwọn usman mi náà wọn àbí ali mi náà wọn ọlọ́jọ́ lọ́wọ́ ní mọ̀nyẹ́yìn àtà mùwáwé mẹrẹrẹ hasan ibn ali hussein ní mumari mọ̀lẹ́yìn àbámẹ́ náà wọn ìmọ̀ adìkálì yóò tẹ́ ní ọ̀nà rẹ̀ bí wà bẹ́tìrẹ́yìn àbí yóò tó ń tó mọ̀ bí wà bá nìyẹn da ku to na bani to mallaku to da ku je mallaku to mun bura ne he go ri ku tan eh now anameta tinva da ni je lebe dara nti tu anako se da ha ban tori dara ma man me sense coach oyoko da ka wa ku ne ni mallaku eh go ri ma ku tan Bẹ́ẹ̀ni, wọ́n ń sọ àmì ìyá ọ̀rọ̀ tó mú rí, ó ń fọ́ àjẹyàn No, no, this one is not Sunday. Mm So I have to die chicken oh, to me. Uh, no, the end say, end say, and the William is an ornament. and all these all those all those of them ago can need on water where why ka ba nko ka ba man ge ah nyom nya na man ni so na bisu bugoro ismail eh why why is matter man ah nyom ko ko do man fo mi si wa man bar man na wa so ka ba ni ah nyom na man to ra hire bi aka han na man mi si ni ko si hmm on to mo ke na ka agwem kata o ri ya ze ni Kaaba wọn ni yóò bá mi because yíyọ náà is part of Kaaba ọ̀nà mọ̀ láì ní tọ́wá yóò jù sáré Kaaba sẹ́mi yíyọ náà wọ́n yóò fi kára bá ká ẹ̀gbẹ́ mọ̀ jẹ́ ní iná kaná nà rẹ̀ wọ́n yà wọ́n bá sáà fún àkànná yẹn olè Kaaba ọmọ nìgbẹ́ ah yóò mọ̀ náà mọ̀ nìgbẹ́ bọ́ mọ̀ ní kọ́ ní pé ìsì ní ẹ̀yà bọ̀ gbanimá tó ń yẹ wọ́ọ̀dì ní ti ìmọ̀ nìyẹn náà ló ń pósà ọ̀nà mọ̀ yóò jù sí kára bí ilé ẹ̀ka náà wà lọ́rọ́ ẹsẹ̀ náà yòókù ká tọ̀ káàbà àwọn ìgbà wà sí sára ọlọ́mọdé agbọ́n dùn náà rògbò ẹ̀rọ ẹ̀rọ ọ̀gbọ́n kátó ní hẹ́wọ̀n malẹ́sẹ̀ náà ìlànà ìṣẹ̀ kúkú náà wọn náà kàkà wọn kà náà ndé ìyára àmà ìjà náà rọ̀rọ̀ náà mẹ́ anáwọ́ka àṣìṣe ìgbàgbé ẹ̀rọ mmalẹ́sẹ̀ tó mọ́ yìí ọ̀nà ìwà àgbà àwọn àlẹ́ wọn tó mọ́ yìí wọn tó mọ́ naam ọka ìtúmi eh, page forty four ìtúmi ọ̀rẹ́ àdúgbò nìka ọ̀múlò náwó kéré ihun ní ìrọ̀rẹ́ ní ìrọ̀rẹ́ fún màfàní ọka ẹ̀yìn ìrọ̀rẹ́ náà kàkà láwò àdúmọ̀hù bẹ́yìn ìrọ̀rẹ́ ní ìmọ̀ yìí bí mẹ́rin bọ́ ọ̀rẹ́ náà ìka ọ̀gbẹ̀fà ọ̀múlò náà sọ́fẹ̀ wọlá àmàlù bíyì ìrọ̀rẹ́ ní ìrọ̀rẹ́ fún mukọ̀rọ̀ ọ̀múlò náà sọ́fẹ̀ wọlá ìbọ̀dún min àkàlàkì ìrọ̀rẹ́ náà ìkìyà kọ́sàn ila kan yin tenen ole ke ngi karakta ibrahim mun ha so so ana ko hohi okay annas ani nala in ho tauhid alladina ahadu bi kalami masaihim ani ona ka ka ile ise yo ni tenen do mu koron wa atawuhum da ya sa sawa fi ma hl ụ e gaị asị ahai ụlọ yụyụhe e ina a aa kọnda ahụ ọan a aị na e ee aụ aaụ ẹ̀dẹ́ máa sọ àṣàlà ẹ̀dẹ́ máa sọ àṣàlà mọ́rí tó bí ọtí gbé mọ́ nìyí nìyí tó tó ilé ọmọ yìí rèé. àmọ́ àwọn ẹ̀yẹ́ náà jẹ́ lóòótá ọ̀gbẹ́ yìí ọ̀gbẹ́ mọ́rí yìí ọkọ̀ ká bá ọ̀dọ́ òkú síwá náà wọ́n yẹn dàmú ẹ̀yin wọn bọ̀ ẹ̀kẹ́ náà súnmọ́ ẹ̀ alàtọ̀ àti ìgbà ẹ̀kẹ́ náà inú mọ̀lẹ́ ìkàkà inú mọ̀lẹ́ ìkàkà.